أولياء إنه على كل شيء قدير أما بعد السلام عليكم ورحمة الله وبركاته لأن في أدعوكم الله سبحانه وتعالى ọba tó jẹ́ pé òun náà lọ́ba ọ̀kan ṣoṣo òun náà ni ọba olùkápá lórí gbogbo nǹkan òun náà ni ọba tí ọ̀sọ̀ alukur'ani kalẹ̀ nínú oṣù ramadan ní òru lailatul qadr fún ẹrú rẹ̀ òjíṣẹ́ rẹ̀ ẹ̀tọ́ jẹ́ pé òun náà lẹ́nu tó fi ń lóore jù nínú àwọn anábì adam òun náà ní ẹni tọ́lọ́wọ́n bá adékọ́ láti ṣe ìgbẹ́yìn gbogbo àwọn òjíṣẹ́ bẹ́ẹ̀ òun náà ló lóore jù nínú gbogbo wọn. ونحن نتبع محمد صلى الله عليه وآله وسلم ẹnití ọlọ́run bá yẹ kí ọlọ́sọ alukur'ani kalẹ̀ fún láti lè bá a máa jẹ́ ọ̀nà àmà àti ìsòǹpéyà láàrin ọ́ àti òdodo láàrin ìbàjẹ́ àti òdodo. ìṣẹ́ ọlọ́run bá yẹ kí ọlá bá àwọn sàhábà náà àtàwọn aráàlú àti ìbá Muhammad sallallahu alayhi wa àwọn tó jẹ́ pé àwọn ni wọ́n gba alukur'an láti ẹnu anabiwa muhammad sallallahu alayhi wa sallam wọ́n ti sọ alukur'an yìí àti gbogbo ìwọ̀ tí fẹ́ fún alukur'an nípa apá àkùtì tí wọ́n sọ títí tí alukur'an tó fi wá lọ́dọ̀ oníkálukú wa lónìí adàwọ̀ subhanahu wa ta'ala àlékún ìkẹ́ náà àti orí àjẹjẹ sáná kó máa bá gbogbo ẹni tó bá wà lórí ìlànà níbi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam títí ó fi di ọjọ́ ìbílẹ̀ àkèyàmà lónìí tí ń ṣe ọjọ́ alákọ̀ọ́kọ́ nínú oṣù Ramadan ọdún ẹgbẹ̀rún ọgọ́rùn-ún mẹ́rin ogójì àti méje lẹ́yìn ìgbà tí àlejò Muhammad sallallahu alayhi wa sallam fi oṣù hijira òun náà lábẹ́rẹ́ ìjókòó tafsir wa àlàyé ìfọ́síwẹ́wẹ́ nípa al-Qur'an al-Karim ìtọ́jẹ́ pé bí a ti máa ṣe lọ́dọọdún òun ni eléyìí yẹn kásálàyé fún wa kan nínú àwọn tá a bá tà lẹ́sà nínú àwọn sóra náà kò áàyè kí a máa kí ọlọ́wọ́n bá àlejò ọlá ń sọ nínú ẹ̀ kí a máa àgbọ́yé ìtọ́lọ̀ bá àlejò láti torí ẹ̀ sọ àwọn sóra náà kalẹ̀ ṣùgbọ́n lónìí ìjókòó wa àkọ́kọ́ yóò máa jẹ́ ìjókòó ìtẹ̀síwájú nípa ohun tó ní í ṣe pẹ̀lú àlàyé nípa al ẹ̀rí àkọ́kọ́ ó yẹ kí akọ́kọ́ mọ̀ pé Al-Qur'anul Karim ọ̀rọ̀ lọ́wọ́ bá àlejòlá alápọ̀lẹ́ tó tóbi jù ní. òun náà ní ọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá àlejòlá tó sọ̀kalẹ̀ fún àdúgbò Muhammad sallallahu alayhi wa sallam èyí tó bẹ̀rẹ̀ láti Suratul Fatiha. tó parí sí sóràtù náà èyí tó jẹ́ pé òun náà ni ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá àlejò ṣe ìdánilágara fún àwọn kèfèrí àwọn tí wọ́n ń pè wọ́n parọ́ ike anabi muhammad sallam òun ló kọ alukur'an ọlọ́wọ́n bá àlejò láti yìí ó fi ṣe fún wa látara muhtawayat al-Qur'an àwọn nǹkan tí al-Qur'an kò jọ sínú àwọn ìṣẹ̀lẹ̀ tó fi kọjá tó jẹ́ pé anabi muhammad sallallahu alayhi wa sallam anabi yóò máa ń parẹ́ àtún òtí ìdí anabi sallallahu alayhi wa sallam ọlọ́ọ̀bà àlejòlá wa ń sọ àwọn ìṣẹ̀lẹ̀ yìí nínú al àwọn tí ó ṣẹlẹ̀ àti gbogbo ìròyìn nípa ọjọ́ òbí dàlùkìyàmà ọlọ́ọ̀bá àti ìjọlá ń sọ nínú Al-Qur'an àwọn ohun àríṣẹ́ mọ̀ tó jẹ́ pé ipa gbogbo onímọ̀ ayé tí ò ká láti mọ ipé bò lélẹ̀ ìṣerí ọlọ́ọ̀bá àti júwe rẹ̀ fún àlọ́ Al-Qur'an tó látara àti eléyìí Al-Qur'an ó jẹ́ ìdánilágara fún àwọn kèfèrí nípa ohun tí ń bẹ nínú Al-Qur'an gẹ́gẹ́ bí Al-Qur'an ó ti jẹ́ ìdánilágara fún àwọn kèfèrí <clears throat> nípa àgbékalẹ̀ bọ́lọ́wọ́ba àlejò láti sọ àlùkòrán ìkàlẹ̀ fún àlejò sallallahu alaihi wasallam tọ́lọ́wọ́ba àlejò láti sàlàyé ló fi ṣàlejò àwọn kèfèrí pé kí wọ́n múrú àlùkòrán yìí wá kọ́dà ẹ̀ pẹ̀lú yàtú bí a ṣe lè tó wà ní ìlú mẹ́sìlẹ̀ wà lè yẹ́dẹ̀ ọlọ́run bá àlejò ọlá ní kí wọ́n mú súrà mẹ́wàá ẹ̀ tó dàbí Al-Kùránì yìí wọ́n sì pe àwọn tí wọ́n jẹ́ olùjẹ́rìí wọn wá tí wọ́n jẹ́ ìwọ̀n lórí lórí ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run bá àlejò ọlá tó ń ṣàlejò wọn ìpè kí wọ́n ti ẹ̀ mú àyà kan wá tó dàbí Al-Kùránì tí tóbi tò níta sọ̀rọ̀ yìí kò sẹ́ni tó rí Al-Kùránì wọn wá tẹ́lẹ̀ tí wọ́n fún wa ìpè Al-Kùránì ọ̀rọ̀ ìdánilágara ni ọ̀rọ̀ lọ́wọ́ bá àlejò ọlá tó fi dá àwọn gèsèlé lágara ni alukur'ani alikuta agbado fi tilawa tòun tá a bá ń ka alukur'ani tilawa rẹ̀ a máa fi jọ́sìn fún Allah subhanahu wa ta'ala òun náà ló pàṣẹ fi jẹ́ pé alukur'ani la máa ń kà lórí ọ̀ òun náà la kà sábàtà suratul Fatiha nǹkan bí alukur'an yìí òun náà ní ọlọ́wọ́n bá àdìsí ọlá sọ̀rọ̀ kalẹ̀ fún àdìsí wa muhammad sallallahu alayhi wa sallam ní ìgbà ìbejì ìgbà alákọ̀ọ́kọ́ min lawhil mahfuz ila sama'i dunya ọlọ́wọ́n bá àdìsí ọlá sọ̀rọ̀ alukur'an yìí kalẹ̀ láti lawhu al-mahfuz lawhu al-mahfuz ọlọ́wọ́n bá àdìsí ọlá sọ̀rọ̀ kalẹ̀ sí sàmà ayé. eléyìí òun náà lọ́wọ́ ọba àdékẹ́ lásọ̀kalẹ̀ ní inú oṣù táwa yìí nínú òru Laylatul Qadr gẹ́gẹ́ bí ọlọ́wọ́ ọba àdékẹ́ láti júwe fún wa nínú àwọn àyà tó pọ̀ nínú Al-Qur'ani òun tá a fi mọ̀ pé ọlọ́wọ́ ọba àdékẹ́ lásọ Al-Qur'ani kalẹ̀ fún wa nínú Ramadan ọlọ́wọ́ ọba àdékẹ́ lá ní shahru Ramadan alladhi unzila ọlọ́ọ̀bá àdìsẹ́lá ní eh, ọdún oṣù ramadan yìí òun náà ní oṣù tọ́lọ́ọ̀bá àdìsẹ́lá sọ alukur'an kalẹ̀ hudani náà kọba àwọn ẹjẹ́ ọ̀nà àmà fún àwọn èèyàn wà báyìí náà ti ń nínú àlùhùdà ó sì tún máa jẹ́ àlékún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé nínú ọ̀nà àmà. inú ayé mi nínú alukur'an ọlọ́ọ̀bá àdìsẹ́lá ní iná azẹ́nà òfin lẹ́yìn láti ń. mubaraka ọlọ́wọ́ bá ní dájájú àwa la sọ al kalẹ̀ fi laylatin mubaraka fi laylatin mubaraka ní òru kan tó jẹ́ òru tí pọ̀ nù ẹ̀ òru òru wa òru wo ni òru alábàárikà yìí ọlọ́wọ́ bá àdìsọ́lá tó dúró fún wa nínú àyà nínú Al-Qur'an nígbà tó ní fi laylatin mubaraka ìyẹn tó jẹ́ òwú alágbàríkà ọlọ́run bá ti tẹ́lá wa sọ fún wa pé iná anzalnahu fi laylatil qadr dájú àwa la sọ Al-Qur'an kalẹ̀ fi laylatil qadr ní òru abiyì òru wa ní laylatil qadr Ànábì sallallahu alaihi wasallam ju ìfún wa ìpè ẹ̀ẹ́dẹ́mìtú laylatil qadr fi al-ashr al-awakhir Ànábì sallallahu alaihi wasallam ní ẹ̀wá. Laylatul Qadr tá à ń sọ yìí ànábì ni ẹ wá sí mẹ́wàá ìgbẹ̀yìn nínú oṣù Ramadan àwọn àyà yìí àti hadithi yìí òun náà ló tọ́ka fún wa ipe alukur'an ọlọ́run bá àdìsọ́ lásìkò kalẹ̀ fún àdìsọ́ Muhammad sallallahu alayhi wa sallam nínú oṣù Ramadan tá a wà bẹ́ẹ̀ nínú Laylatul Qadr sabati wa ma alukur'an ipe ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala ni tọ́lá ọba àdìjọ lọ́sọ̀ kalẹ̀ fún àníbi wa muhammad sallallahu alayhi wa sallam lọ́nà alákọ̀ọ́kọ́ òun náà ní tó sọ̀kalẹ̀ ní laylatul qadr ẹ wá ní ìsọ̀kalẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ní ìtọ́lá ọba àdìjọ lọ́sọ̀ kalẹ̀ fún àníbi sallallahu alayhi wa sallam láti pàṣẹ malaika jibril alayhi salam ní odidi ogún ọdún àti mẹ́ta. ó ní bí ogún ọdún àti mẹ́ta yìí òun náà lọ́lọ́wọ́ bá sọ ní ẹyẹ ẹyọ fún ànábì muhammad sallallahu alayhi wa sallam láti ìpàṣẹ jibril alayhi salam Ogun ọdún àti mẹ́wàá àti mẹ́ta yìí tọ́lọ́wọ́ bá sọ fún sallallahu alayhi wa sallam lẹ́yẹ ẹyọ yìí òun náà ní ọdún mẹ́tàlá nínú ẹ̀ maka ọlọ́run bá àlùkò lábẹ́ ó sọ àlùkùránì kalẹ̀ fún ànábì ní odidi ọdún mẹ́tàlá nílùú maka ọdún mẹ́wàá yòókù ọlọ́run bá àlùkò lásọ̀ kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam nílùú madina tí wọ́n fi ń jẹ́ pé gbogbo ọdún tọ́lọ̀ bá àlùkò láti sọ àlùkùránì kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam ń jẹ́ ogún ọdún àti mẹ́ta tó jẹ́ pé odidi sóra míì asọ̀kalẹ̀ ńgbà míì ìgbà ìgbà míì apá kan nínú odi tó lọ́sọ̀ kàlífà ní sallallahu alaihi wasallam títí tí ọlọ́wọ́ bá àlùkò lábẹ́ pé alukur'an fún anabi sallallahu alaihi wasallam. alukur'an yìí bọ́lọ́wọ́ bá àlùkò láti wá sọ kàlífà anabi wa muhammad sallallahu alaihi wasallam ó bẹ̀rẹ̀ láti dhal hira ibi tí anabi sallallahu alaihi wasallam ibi tí anabi ti máa lọ lè jọ́sìn fún allah subhanahu ní àwọn ìgbà kan tá ànábì sallallahu alaihi wasallam sàlẹ́sà kọ́lọ́wọ́ bá àdìsọ́lá tó wá rán jìbìrì alayhi salam sí ànábì sallallahu alaihi wasallam láti wá sọ fún ànábì pé òjíṣẹ́ ọlọ́run ànábì sallallahu alaihi wasallam ànábì ń bá gbèsè ayé rẹ bọ̀ láti ìgbà tí ti bí títí tí ànábì sallallahu alaihi wasallam tó fi di ọmọ ogójì ọdún ànábì ò mọ̀ pé òjíṣẹ́ ọlọ́run bá àdìsọ́lá lòdì lẹ́nu mọ̀ pé lẹ́yìn pé ọlọ́wọ́ bá àlejòlá ó sọ ànábì sallallahu alayhi wa sallam lẹ́tà ọlọ́wọ́ bá àlejòlá sì ti sọ ó sọ ànábì sallallahu alayhi wa sallam kó o níbi àwọn kùdìẹ̀kùdìẹ̀ àwọn nǹkan tó lè sako àlà sí ìjẹ́ òjíṣẹ́ ọlọ́wọ́ bá àlejòlá oní àlùfáà tó jẹ́ kí ànábì sallallahu alayhi wa sallam nílùú Mákà síwájú kó di pé ànábì alayhi wa sallam kó dòjíṣẹ́ gbogbo ara maka ni wọ́n máa nẹ́bí sallahu alayhi wa sallam sí as-sadiqul amin olódodo onáà nẹ́bí sallahu alayhi wa sallam wa huwa al-amin bẹ́ẹ̀ alákọ̀ọ̀kàtà ẹni tẹ́yàn lè kọ̀ọ̀kàtà là nẹ́bí sallahu alayhi wa sallam bí àbíbi ṣe ń bá ìgbésí ayé rẹ̀ bọ̀ nìyí tí tó fi wá di ìgbà tọ́lọ́wọ́ bá tọ́lá Jibril alayhi salam tọ́lá sàn nẹ́bí alayhi wa sallam gẹ́gẹ́ bí Ànábì sallallahu alaihi wasallam kẹ́rì àwọn Aisha ni wọ́n ti sàlàyé rẹ̀ fún wa nípa ìtẹ̀rẹ̀ tó tẹ̀rẹ̀ sáà Ànábì sallallahu alaihi wasallam nípa rùsìrà Ànábì sallallahu alaihi wasallam Ànábì wa bẹ́ẹ̀ Jibril alaihi salam ó bá yọ sí Ànábì sallallahu alaihi wasallam ní àwòrán bọ́lọ̀ ọba àlùkò tí jibril alayhi salam bó ti sọ kalẹ̀ wà bá nabi sallallahu alayhi wa sallam jibril ìdẹ́dà rẹ̀ ó sì gba sánmà àti lẹ́lẹ̀ ìwọ̀n sọ fún anabi sallallahu alayhi wa sallam ó wá ní iqra ó ní ìrẹ̀ anabi máa kà anabi sallallahu alayhi wa sallam anabi wa sọ fún jibril pé ma ana biqari ìmọ̀ nǹkan kà alẹ́sọ̀láwà rẹ̀ ọ̀sẹ̀lẹ̀m ó ní jibril ó wá mú òun ó wá fún òun mara ẹ́n ó dọ́mọ́ ní ilé yìí ó wá fún òun mara gan àtà bálàgà mi ní alìjẹ́ títí tó fi wá di pé tó fi wá di pé ara òun tegi ni ó ní pé òun ti sọ́ọ̀bù láti tegi ni láti gba ara òun lẹ̀ ó wá ju alẹ́sọ̀láwà rẹ̀ ọ̀sẹ̀lẹ̀m lẹ̀ ó tó wá sọ fún alẹ́sọ̀láwà rẹ̀ ọ̀sẹ̀lẹ̀m pé ẹ̀kọ́ anábì ní máa nábì kọ́ọ̀rì anábì ní mi mọ̀ kàkàkà jìbìlì aláìsàlám ó tún gbá ànábì sallallahu alaihi wasallam nù lẹ́lẹ̀kẹta ó tún wá di ànábì sallallahu alaihi wasallam nù mara títí ànábì sọ́gù láti gbára rẹ̀ lẹ̀ nígbà wíyá ó wá ju ànábì sallallahu wasallam sọ pé جبريل وقف معنا يقول اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علم النبي صلى الله عليه وسلم النبي لو مكة bẹ́ẹ̀ anábì ò máa kọ lóòótọ́ anábì sì máa kà eléyìí nínú àwọn ohun àríṣẹ́ ìmọ̀tọ́lọ́ ọba àlíṣẹ́ láti fún anábì sallallahu alaihi wasallam anábì kìí ṣe kíni kìí kọ kìí ṣe kà wọ́n méjì bí wọ́n ti bí Ànábì sallallahu alaihi wasallam láì máa kọ láì máa kà lóṣù wa ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ òun ọlọ́wọ́ bá àlùfẹ́ ọlọ́run láti ṣe kíni láti wá kọ gbogbo ayé pátápátá láti wá fi wọn mọ̀nà eléyìí yóò máa jẹ́ ìròyìn nínú àwọn ìròyìn ẹ̀yìn fún Ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n ẹlòmíì tó wá ti sá Ànábì sallallahu alaihi wasallam báyìí nǹkan tí yóò máa jẹ́ ni pé yóò máa jẹ́ àbùkù fún wa torí pé nínú àwọn àdàwà tó rẹ̀ ẹ̀yìn nínú àwọn iṣẹ́ mímọ́ òun náà ní kíni òun náà ní al-qira'ah wal-kitabah kéèyàn lè kọ́ kéèyàn lè kọ́ nǹkan kéèyàn sì lè ka tó wọn kọ́ lẹ̀. Ànábì sallallahu alaihi wasallam láti jọ́ títí dèrè tó sọ kalẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam tó ti sọ kalẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam ọlọ́wọ́n bá àdéjọ́lá ọwọ́ abẹ́rẹ́ sí sọ Al-Qur'ani kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam díẹ̀ díẹ̀ tí tó fi wá di pé <clears throat> Al-Qur'ani wá di ohun tó pé pérépéré fún anabi sallallahu alayhi wa sallam Al-Qur'ani yìí bọ́lọ́wọ́n bá àdéjọ́lá tí wọ́n ń sọ kalẹ̀ fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi sọ fún àwọn sahaba ìdíwánu láyé alayhim ipe kí wọ́n máa kọ alukur'ani kalẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí kọ alukur'ani kalẹ̀ tí àyà bá ń sọ kalẹ̀ wọ́n kọ sínú àwọn nǹkan tó wà lẹ̀ tí wọ́n lè kọ nǹkan sí lásìkò tá à ń sọ yìí wọ́n kọ sínú ewé wọ́n kọ sínú èpo wọ́n kọ sára èpo ogi wọ́n kọ sára aṣọ wọ́n kọ sára gbogbo eréṣiríṣi àwọn nǹkan tí wọ́n rí ti bẹ́lẹ̀ onáìlọ́kọ́ sí lásìkò yẹn. tòtí bí wọ́n ti wọ́n kọ àlùkò áàlì kalẹ̀ àwọn sàbẹ̀ àti wọ́n láì alẹ́ ìhìn anábì àmọ́ sàlàyé àlùkò áàlì fún wa wọn anábì àmọ́ sọ ìtumọ̀ àlùkò áàlì fún wa tòtí bó jẹ́ pé èdè ìpìlẹ̀ wọn òun náà ni al-Arabiyya èdè lárúbáwá tọ́lọ̀ ọba àlùkò láti kalẹ̀ bìrìsánì àròbí yìí mú bí ọlọ́run bá àdìsọ́lá ní ìsọ àlùkùránì kalẹ̀ pẹ̀lú ahọ́n lábáwá èyí tó kílíà pọ̀tò ń síbẹ̀síbẹ̀ náà àwọn sàbẹ̀ ànábì ẹ̀ ànábì tó máa ń segin ni anabi àtúmọ̀ kọ́ wọn ní àlùkùránì tó bá yẹ pé kéyò jẹ́ lábáwá gbogbo sàádé àti pátápátá làbá sọ pé wọ́n wà lórí kíni wọ́n wà lórí agbáni kankan nípa ìdílé àlùkùrán gbogbo ẹni tó bá ti jẹ́ ọmọ lábáwá òun náà làbá sọ pé wọ́n gbọ́dọ̀ ní nípa bá àti nípa àti sọ kò tó máa èròǹgbà ọlọ́wọ́ bá àríkọlá pẹ̀lú ọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá àríkọlá sọ fún àti ta'ala àyàfi òṣìṣẹ́ ọlọ́wọ́n bá àlejọ́lá ìtọ́lọ́wọ́n bá àlejọ́lá fi àlùkò àrùn àti wà ọ̀nà ló pàdé tó fi jẹ́ pé a rí pé ọlọ́wọ́n bá àlejọ́lá fúnra gan ọlọ́wọ́n bá àlejọ́lá lọ́sẹ̀ ti tú àlùkò àrùn fún wa a rí àwọn àyà míì nínú àlùkò àrùn tí ó mọ tóra wọn àyà míì yóò sọ pé yóò sọ fún wa pé ìtumọ̀ ń délé yìí ti ń sọ náà lélẹ̀ yìí ṣùgbọ́n àwọn àyà ti ń tóra wọn yìí ó láti mọ̀ sí àlọ́bí náà ló sàlàyé fún wa torí pé àlè ìyá àyà tẹnu àlùkò à kí wàá sọ fún wa pé ìtumọ̀ ìfọ́síwẹ́rẹ́ rẹ o ẹ lọ kàánú àyà wáyé o àlọ́bí náà ló tẹ̀lé mi àlọ́bí náà ló sọ kàlẹ̀ fún wa. nínú àlùkò à ń a rí àwọn àyà tó pọ̀ ọlọ́wọ́ bá àlejò ló tẹ̀lé mi tí ó sọ tuma àlùkò lápèjúwe inú kúrò àtúrò kàdùn ilẹ̀ àzẹ̀láhù ilẹ̀ ilẹ̀ tẹ̀lẹ̀kọ́lù ọlọ́run bá alìkẹ́lá ní àwọn aláṣọ alìkùránì kalẹ̀ ní òru lẹ́ilẹ̀ tẹ̀lẹ̀kọ́lù òru yìí a lè mọ̀ túnmọ̀ ẹ̀ a sì lè mọ̀ òru olágbà lérò pẹ̀lú lẹ́ilẹ̀ tẹ̀lẹ̀kọ́lù àyàfi pẹ̀lú àwọn àyà tó tẹ̀lé nínú alìkùránì tọ́lọ̀ bá alìkẹ́lá بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر أي كي على كل ليلة القدر إنه سورة القدر على كريم أولي واقع من القرآن النبي صلى الله عليه وسلم إذا في آية فتقى من القرآن الله بعد كلامه الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمر وهم مهتدون إن سورة الروح سورة الأنعام àwọn ọba àlìsọlá ní àwọn tí wọn ní kọkàbalẹ̀ àwọn náà ní àwọn tí wọn gbọlọwọ ọba àlìsọlá gbọ́ wàlàbí ẹsìn tó ìmánà àwọn ìdìbò ní wọn ò sí owó àbò kíkà kan bá sọ mẹyìn gbàgbọ́ wọn ìtumọ̀ ẹ̀ náà ní wọn ò sàbò sí rárá wòláyé kan láti amú wọn mú tàbí òní àwọn ọba àlìsọlá ní àwọn yìí àwọn náà ní àwọn tí wọn ṣe kíni àwọn náà ní àwọn tí wọn ní kọkàbalẹ̀ àwọn náà ní àwọn tó wà lójú ọ̀nà tó tọ́ tá a bá wo àyà yìí téèyàn bá fẹ́ tu pẹ̀lú pé gbogbo alárúbáwá ohun tá a tù sí náà ni pé àwọn tí ó ní kọ̀ọ̀kan balẹ̀ àwọn náà ní àwọn tí mo sàbòsí rárá wàhálà láti mọ̀ pé ojú ó pè lábòsí ẹ òun náà ní kíni òun náà ní wájú ṣe é ṣe lẹ́yìn màhàdì ká gbé ìgbà tó ń ké káyè àbòsí láàrin mùsùlùmí sí mùsùlùmí gbogbo téèyàn bá ti ṣe tó bá ti yapa sí ntọ́lọ́ ọba àlejò lápáwá láti ká ṣe àbòsí ni. ọlọ́wọ́ ọba àlejò láwọn sọ pé ẹni tí ìbá ti wọ àbòsí papọ̀ mẹ́rù rẹ̀ àwọn náà ni wọ́n ti fọkàn balẹ̀ àwọn náà wọ́n ti rí àwọn náà ni wọ́n mọ̀nà. àwọn sábẹ́ ní gbàdáyà yìí sọ̀kalẹ̀ wọ́n ní ọkàn àwọn ò ẹ̀rú bẹ̀rẹ̀ sí bá àwọn. ike wà yìí náà láyé ìdílé mùnà pẹ̀lú tani bẹnu wa tí o sọ̀rọ̀ sójú mi ara rẹ̀ tani àwọn àlọ́ ibà níbi sallallahu alaihi wasallam pé àyà tó sọ̀kalẹ̀ yìí àkókò àwọn aláyà àyà yìí dẹ́rù bàbá púpọ̀ bóòlù àti bẹ́ẹ̀ bọ́ bóòlù àti bẹ́ẹ̀ là ànábi sallallahu alaihi wasallam ànábi wa ni àbòsí tọ́lọ̀ ọba àlejò aláǹ sọ fún yín kìí ṣe àbòsí tẹ́yìn yóò yẹ olólùwọ̀n sọ bí àyà yìí ànábi sallallahu alaihi wasallam anábì ò wá sọ fún wọn pé àbòsí tọ́lọ̀ ọba àlejò lá ń sọ ìtumọ̀ rẹ̀ rẹ̀ o pẹ̀lú ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam bal dallahum ala ayatin ukhra tufaddilu hadhihi anábì sallallahu alaihi wasallam anábì tọ́ka àwọn lọ sí di áyà ní nínú al-Qur'an ẹ wo suratul An'am tọ́lọ̀ ọba àlejò láti sọ áyà yìí anábì wá dáhùn padà lọ sínú suratul ànábì wa ní àbòsítọ́lọ̀ ọba àdìsẹ́lá ń sọ òun náà ní ìtọ́lọ̀ ọba àdìsẹ́lá ń sọ nínú sóràtò Luqman tọ́lọ̀ ọba àdìsẹ́lá sọ pé وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم tọ́lọ̀ ọba àdìsẹ́lá sọ pé ìgbà tí Luqman ìgbà tí ń sọ fọ́mọ rẹ̀ وهو يعظه يا بني ní wọ́n ti wá àti fọ́mọ rẹ̀ ó ní ìrànwọ́ mi la tushrik billah inna shirka la zulmun azim má pa nǹkan kan ní ìpapọ̀ mọ́ Allah má gbé ẹ̀tọ́ Allah subhanahu wa ta'ala má gbé mẹ́ta mi inna shirka la zulmun azim nítorí pé ìgbé ẹ̀tọ́ ọlọ́wọ́ bá àlejò ọlápẹ́dá mi la zulmun azim àbòsí tó tóbi ẹ̀wọ̀n bọ́lọ́wọ́ bá àlejò ọlápẹ́dá mi àti àti gbólù nínú àyà suratul an'am ìtumọ̀ rẹ̀ náà ní kíni àṣìṣe ìtumọ̀ rẹ̀ wọ́n á jẹ́ pé alladhina amanu wa lam yalbisu imanahum bish-shirk àwọn tó jẹ́ pé wọn ò rọ ẹ̀kọ́ papọ̀ mọ́ ìgbàgbọ́ wọn àwọn náà ni wọ́n ní fọkàn balẹ̀ al-amnu fi dunya wal-amnu fil qabr wal-amnu fi ad-dari al àwọn náà ni wọ́n ní wọ́n balẹ̀ ní ayé tá a wà ń bẹ̀ ọkàn ó balẹ̀ nítorí pé wọn ò lẹ́wọ̀n sẹ́kọ̀ pẹ̀lú ọlọ́run balẹ̀ jọlá kò sí nǹkan tí máa ń fa balẹ̀ ẹ̀ ìpìlẹ̀ gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan balẹ̀ pátápátá òun náà ní kíni àìgbọ́ gbọ́ ìmá kò lè pé àìgbọ́ eléyìí òun náà ti máa ti sábà di àìníkọ̀kànbalẹ̀ ọlọ́run bá ní pẹ̀lú àwọn sọ fún wa ó wá fi àkófì àyà yìí sí kíni ó fi tú eléyìí fún wa eléyìí à anábì sallallahu alaihi wasallam anábì sí kíni anábì fi àyà Qur'an kan ó fi tú àyà mi fún wa nínú àwọn ìtú àlùkùrán anábì sallallahu alaihi wasallam anábì àmọ́ tú àlùkùrán pẹ̀lú àlàyé látẹ̀nà àlẹ́ sallallahu alaihi wasallam eléyìí náà pọ̀ ní al-Qur'an bóyá ni pé òun náà ló pọ̀ nínú àwọn àyà tó wà ní al-Qur'an tó jẹ́ pé àárín ìtàní sallallahu alaihi wasallam sọ pé ìtumọ̀ eléyìí ìtumọ̀ eléyìí inú Suratul Fatiha Suratul Fatiha nígbà tó lọ́wọ́ bá àlejò lá sọ pé ghayril kí ọlọ́wọ́ bá àlejò ọlá fi ọ̀nà mọ̀ wá ojú ọ̀nà tó tọ́ ojú ọ̀nà àwọn tó tẹ̀lé lálẹ́ lórí lẹ́yìn náà gbóbi àlẹ́ yìí yàtọ̀ sí ojú ọ̀nà àwọn tó bínú sí wọ́lá sọ ní yàtọ̀ sí ojú ọ̀nà àwọn tí ọlọ́wọ́ bá àlejò ọlá tẹ̀lé tó ti nù wá tó ti sọ wọ́nà. anabi sallallahu alayhi wa sallam anabi ló já mà ipe alimọ̀gbóbi àlẹ́ yìí wọ́sọ̀ àwọn náà ní àwọn náà làwọn yahudi akọ àdóhùn àwọn náà làwọn sọ àwọn. so inú sọ́rọ̀ tó ta òkà ọlọ́wọ́ bá àdìsẹ́ lásọ pé iná àtọ́ iná kẹta òkà dádájọ́ àwọn alákùnrin rẹ̀ àdéhùn sọ̀lá àwọn àlẹ́ òsàlám ní kẹta òkà ìgbà tí ànábì sọ̀lá àwọn àlẹ́ òsàlám tí ànábì ó sọ̀tún ma àlẹ́ òkà ànábì ní naharun أعطانيه ربي في الجنة anabi ní àkọ́sọ̀ tẹ̀rí anabi ní akéré mọ̀tòkánì tó jẹ́ pé àtọ̀ níhì ọ̀bí ti jẹ̀dẹ̀ ọlọ́run bá àdìsí ọlá ló fi tàbí ọ̀rẹ́ nínú àdìjẹ́ náà so eléyìí òun náà ló túmọ̀ fún wa pé anabi sallallahu alaihi wasallam anabi ìsèkìní anabi sọ alukur'an ó sọ fún alukur'an fáwọn sọ̀hárà nítorí pé ọlọ́run bá àdìsí ọlá ó ti pa nẹ́bí sallallahu alaihi wasallam láṣẹ ó sì sọ ìdí tọ́lọ́wọ́n bá àdéjọ́ láti sọ al-Qur'an kàlífà nẹ́bí sallallahu alaihi wasallam wa anzalna ilayka dhikra litubayyina lin-nas ma nuzzila ilayhim ọlọ́wọ́n bá àdéjọ́ láti àwọn aláṣọ ìmọ̀tí kàlífà nẹ́bí sallallahu alaihi wasallam láti lè bá a máa ṣàlàyé fáwọn ènìyàn ó tọ́lọ́wọ́n ìrántí yìí òun náà ni àlàyé sáà sallallahu alaihi wasallam tó tóbi sí àkókò ìsàlàyé àkùrá mi fún wa nítorí pé àyà yìí nùzúlù méjì ló wà bẹ́ẹ̀ kò sí ọrùn kó jẹ́ pé nùzúlù ẹyọ kan òun náà lágbà lérò pẹ̀lú méjèèjì wa anzalna ilayka dhikra àwọn ọ̀sọ̀ ìfẹ́síkàlẹ̀ fún ọ litubayyina linnas ma nuzila ilayhim láti pé kó bá lè máa sàlàyé fún àwọn ènìyàn ma nuzila ilayhim ohun tí wọ́n sọ̀kalẹ̀ fún ọ tó wàjẹ́ pé ẹ́ ìzáàlù alákọ̀ọ́kọ́ ẹ́ gẹ́rú tẹ̀síl àlàáfíì kéèké kí ni kéèké ó yàtọ̀ sí ẹlẹ́ẹ̀kejì ìlànà ajẹ́ pé ànábì sallallahu alaihi wasallam ànábì sàlàyé al-Qur'an fún àwọn sàhábà أبو ابن تيمية عليه رحمة الله إنه مقدمة التفسير واحد وني أنا يا رجال fún gbogbo ẹni tó bá ti jẹ́ mùsùlùmí òdodo ìpè kágbà ìpè ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó sàlàyé alukur'an fáwọn sọ̀hábà àlàyé ìtumọ̀ alukur'an ànábì sí fáwọn sọ̀hábà kàmá sàyẹ́nà lahum alfáàfà gẹ́gẹ́ bí ànábì sallallahu alayhi wa sallam ti sàlàyé àwọn gbólóhùn ní alukur'an fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní kílẹ̀ lórí eléyìí òun náà ní gbọ́dọ̀ ọlọ́wọ́ bá àdìsọ́lá sọ pé lẹ́tùbà ìdénà lè nà máa ló zèrà ilẹ̀ yìí kọ́ bá alẹ́ sàlàyé fáwọn èèyàn ohun tí wọ́n sọ kalẹ̀ fún wa. sọlá tara àdìẹ lẹ́yìn wọ́n ní òun náà láti mọ̀ pé ntọ́lọ̀ ọba àdìsọ́lá sọ kalẹ̀ fáwọn sallallahu alaihi wasallam tọ́lọ̀ ní káàdì bíi sàlàyé fáwọn èèyàn yìí ó kó ìtumọ̀ alukur'an sínú àti gbólóhùn alukur'an. ọ̀kan náà wọn àwọn sàhábà anábì ridwanullahi alayhim abu abdulrahman as-sulami ó gba ẹ̀gbà wá nípa àwọn sàhábì anábì ridwanullahi alayhim orúkọ rẹ̀ ní abdullahi bin habib abu abdulrahman al-sulami al-kufi wọ́n fi ó wà kékeré nígbà yà nàbí sallallahu alayhi wa sallam kò tí ì dàgbà nígbà táwọn ibi sallallahu alaihi wasallam nígbà táwọn ibi jáde láyé ṣùgbọ́n bàbá rẹ̀ ó wà nínú àwọn sàhábà nínú àwọn sàhábà ànábì òun ló wá gba ìgbà wọ́rọ̀ yìí wá ó ní haddathana alladhina kanu yuqri'unana al-Qur'an ó ní àwọn tí wọ́n máa kọ́ wa ní al àwọn tí wọ́n máa kọ́ wa ní al-Qur'an àwọn sàhábà ànábì wọ́n tún láwọn kan tó ti bẹ́ẹ̀ jẹ́ pé èdè lárúbáwá òun náà nìpìlẹ̀ èdè wọn wọ́n tún wá láwọn tí wọ́n tún mọ alukur'an tí wọ́n tún kọ́ àwọn yòókù ó ní ibn Affan gẹ́gẹ́ bí Uthman ibn Affan wa Abdullahi ibn Mas'ud àti Abdullahi ibn Mas'ud wa ghayrihima àtàwọn míì nínú àwọn sàbí ànábì tí wọ́n máa kọ́ àwọn ní alukur'an ó ní annahum kanu wọ́n ní àwọn wọ́n ní àwọn nígbà yà nàbí sallallahu alayhi wa sallam kanu idha ta'allamu min an-nabi sallallahu alayhi wa sallam ashra ayat wọ́n ní táwọn bá kọ́ àyà mẹ́wàá látọ̀dọ̀ nàbí sallallahu alayhi wa sallam àyà mẹ́wàá nínú al wọ́n ní lam yujawizuha wọ́n láwọn òní dégínì àwọn òní tayọ àyà yẹn àyà mẹ́wàá sáà nàbí sallallahu alayhi bá kọ́ wọn lam yujawizuha هوني كلام حتى يتعلموا ما فيها من العلم والعمل ونتكي سانو في تكني سانو في قا يتن بين عيا مواي من العلم والعمل إنه إما إما تن بين عيا أو قلدا عليه الصلاة وهذا دليل على أن النبي صلى الله عليه وسلم بين القرآن لأصحابه so ìjọba fi fi rinlẹ̀ pé àwọn òní kọjá àyà mẹ́wàá yìí àyàfi káwọn ti kíni àyàfi káwọn ti kọ́ ti máa ń bẹ nú ẹ̀ nínú mà ìmọ̀ wo ni wọ́n fẹ́ kọ́ nú ẹ̀ òun náà ni mọ̀tá ní gbàtà láì fún wa wọlé àmàlí àwọn òsì ti kọ́ ìdí ń bẹ nínú ẹ̀ nínú kíni nínú iṣẹ́ èyí tó bá jẹ́ pé ó ní ìtaàtì tẹ́tọ̀ nú ẹ̀ ìtaàtì pàrẹ̀tìkàláì jẹ́ nú ẹ̀ àwọn òsì kíni àwọn òsì kọ́ papọ̀ faqalu Abu Abdurrahman As-Sulami ó ní àwọn tàbí yìí tán sọ̀rọ̀ ìfóhùn tó ń gbọ́ lẹ́nu wa ó ní wọ́n wá ń sọ pé fata'allamna al-Qur'an fata'allamna al-Qur'an wal àwọn kọ́ al àwọn sì kọ́ ìmà jami'an kúgbẹ̀ papọ̀ látọ̀dà nabi sallallahu alaihi wasallam so eléyìí òun náà ní tọ́ka fún wa wípé àwọn sàbí ànábì wọ́n kọ́ al-Qur'an lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam látara ipe àwọn sàbí ànábì fẹ́ ti di wọ́n ha wọ́n rí alukur'ani ha anas bin malik radiyallahu anhu anas bin malik ó ní kana rajulu idha qara'a al-baqarata wa ala imran jalla fi a'yunina ó ní tí abálẹ̀ nìkan tó bá ka suratul baqara wa ala imran tó ti ka ala imran láàrin wa inú àwọn tàbí jalla fi a'yunina ẹni yóò tóbi lójú wa Suratul Baqara wa Ala Imran méjèèjì nìkan kí ló fà á sáfi ní yóò tóbi lójú àwọn kì í ṣe mujarradu al-hifz àbíkà sọ pé al-hifzu al-mujarrad ṣe pé kákan ha lásán kìí ṣe mọ́kà ha lásán kìí ṣe ẹnu máa yíra lásán ẹni tó bá sọ́rọ̀ lásìkò wọn tó alàìmọ̀ràn lásìkò wọn ìtumọ̀ ẹ̀ náà ni pé ó ti há ìmọ̀ sí ìbẹ̀nu gbogbo ẹ̀ ó ti há àwọn tẹ́ ìbẹ̀nu ẹ̀ látara bẹ́ẹ̀ òun náà ló pàṣẹ jẹ́ pé anásìkò ìmọ̀ àlè onírú ẹni bẹ́ẹ̀ ìmọ̀ ń segin ni ìmọ̀ tóbi lójú àwọn yá èèyàn ńlá ni òun náà ló pàṣẹ jẹ́ pé ó wà nínú àkọọ́lẹ̀ ipe Omar بن الخطاب رضي الله عنه جاكبي المام مالك ماذا بيه الله نوع نينو المعطى وني أقام ابن أقام ابن عمر عبد الله بن عمر عفوا وني عبد الله بن عمر وني أقام على حفظ البقرة عدة سنين وني عبد الله بن عمر síwájú kó tó há síwájú bákọ́rà wọ́n ní ó lo àìmọye ọdún ìjàká ìní síwájú bákọ́rà dáa sọ ìlú ìsìn jùsù mélòó wà síwájú bákọ́rà kò pé jùsù mẹ́ta jùsù méjì àti bóyá ló tó ṣíjú ẹ́n bóyá ló tó jùsù méjì àti kiri bóyá kò pé kò pé jùsù mẹ́ta abúláyé fún ọmọ wọn ní abúláyé fún ọmọ wa lo àìjàkà sí ni ó lo àìmọye ọdún síwájú kó tó ti kíni síwájú kó tó ní síwájú bàkàrà wọn ni kíla sàmánì sí ni àwọn míì sọ pé ọdún mẹ́jọ ló lò lórí síwájú bàkàrà ọdún mẹ́jọ ẹ̀wọ́n àti kò dá wáyé ọdún mẹ́jọ nísìnyí ẹlòmíì ti há kọ̀ọ̀ àná bìjẹ̀mí ìrìwà yára ó ti há kọ̀ọ̀ àná pẹ̀lú gbogbo ìwà yára láàrin ọdún àwọn èèyàn há kọ̀ọ̀ yìí wọ́n ní kí ló fà á tó fi rí báyìí òun náà ní wípé ọlọ́run bá àdékẹ́ ọlá tó sọ àlùkùránì kalẹ̀ ọlọ́run bá àdékẹ́ ọlá ti sọ fún wa ní àlùkùránì pé kitabun anzalnahu ilayka mubarakun liyadabbaru ayati ọlọ́run bá àdékẹ́ ọlá ní àlùkùránì yìí kì sọ̀rọ̀ lásán o kì í ṣe síra lásán o anzalnahu ilayka síra kan ní tá a fún yàrá sallallahu alayhi tíra kan ní tá a fà lùbáríkà sí tíra kan ní tí ó kún kẹ́kẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ orí ọlọ́wọ́n bá àlejò aláwa ń kó parí ọ̀rọ̀ síbẹ̀ líyà dábàrú àyà ìhìn ohun tá a torí ẹ̀sọ́ kalẹ̀ náà ni pé kí àwọn èèyàn máa ṣe kí ni kí wọ́n máa ronú sí àwọn ayẹ̀kọ́ àná Al-Qur'an sọlẹ́ ìjọba tí wọ́n fún wa pé ajẹ́sẹ́ Al-Qur'an bá àlejò ọlọ́wọ́ sọ al fún wa lásán ọlọ́wọ́ bá àdékọ́ lóòótọ́ àlùkò àdìkalẹ̀ fún wa pé ẹ̀kà máa ṣe kíni ẹ̀kà máa ta ẹ̀kà máa ha ẹ̀kà máa ṣe tìláwà rẹ̀ báyìí ìyà dábàá wú àyà rẹ̀ kálíbà máa ṣe kíni kálíbà máa ronú sí àwọn àyà tó bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n ní ọlọ́wọ́ bá àdékọ́ lọ́kùn sọ́nù àyà mi ó ní abàlá ayà tàdábàá wú àlùkò àná ọlọ́wọ́ bá àdékọ́ ibú mi ọlọ́wọ́ bá àlejòlá sọ pé afàlámìyà dábàrú ìkọ̀wò ọ̀rọ̀ náà ọba àlejòlá tí wọn àgbéyẹ̀wò rẹ̀ wò tí wọn ṣe tí wọn ò ronú sí eléyìí ni àfáwọn ẹ̀mú tẹ̀mí ẹ̀ta àlẹ́ rahmatullah àwọn ni wọ̀tàdàbùrù ìkàlà ìrònú sí ọ̀rọ̀ kárònú sí káwo pé kíni ọ̀rọ̀ yìí sọ káwo pé bẹ́ẹ̀ nú ẹ̀ àwọn ẹ̀kọ́ tó bẹ́ẹ̀ nú ẹ̀ fáàmì màá láàyò kèlè láláì segin ni láláì gbọ́ ìtumọ̀ ọ̀rọ̀ ẹyẹ wọn ní kò lè rọrùn ẹjá fún alápèjúwe ẹni tí ò gbọ́ french kò gbọ́ french wọ́n wá kọ nǹkan ní french fún un wọ́n wá gbé fún un wọ́n wá ní kó segin ni wọ́n wá ní kó máa kà á kó sì máa segin ni kó sì máa ronú sí i kó máa yẹn ní ìtumọ̀ rẹ̀ wọ̀ a sọ pé eléyìí kò pọ́sibù láíláí kí ló bá lè anahu ẹ̀ kò sí kí ni láàyè fàámù alifaransa alógàtà ìfàǹsìyà ògbédè ìfàǹsì french so ẹni tí ògbédè bóun ní òwúwa ronú sí kàn so náà ló bá tó jẹ́ pé ọ̀rọ̀ lọ́wọ́ bá àlejòlá ẹ̀ ó kọjá pékinni ó kọjá ohun tá a kà tá a gbèjì sílẹ̀ ohun tá a hà tá a sọ ti parí sílẹ̀ ohun tá ní àǹfààní láti kà á ní ògèrè káwà àkọ́kọ́ àti tẹ́kí ni àti tẹ́ ó parí ọlọ́ọ̀bá àdìkọ́lá tó sọ ní àyà mi nínú Al-Qur'an ọlọ́ọ̀bá àdìkọ́lá ní inna anzalnahu qur'anan arabiyyan la'allakum ta'qilun ọlọ́ọ̀bá àdìkọ́lá ní àwa la sọ kalẹ̀ ní èdè lárúbáwá la'allakum ta'qilun kẹ́ẹ̀lì bá àtẹ́kí ni kẹ́lẹ́ bá dé ìtumọ̀ alukur'an yìí kẹ́lẹ́ bá fọpọlọ yìí dé wò dé malẹ̀. afọwọ́ ibnu tẹ̀míyà tààrẹ rahmatullah wọ́n ti tàbátú wáyà ibà kan náà wọ́n ní wà á kìlò kàlá dídì ọ̀rọ̀ malẹ̀ mọ́tàdọ́ nínú lè fà mí ó ti kó àgbọ́yé ọ̀rọ̀ sínú because ọ̀rọ̀ tá a bá gbọ́yé bó la ti fẹ́ dé malẹ̀ bó ni ó ti gbóná ọpọlọ tẹ́lẹ̀ yìí ló túmọ̀ fún wa pé abùkátà sí àgbọ́yé nǹkan síwájú kó tó di báwa ṣe kíni àwa lè ronú sí kó tó di báwa dé ìmọ́lẹ̀ èyí tí òjò dá wa lójú tí òjò yé wa dáadáa òun náà ni pé <clears throat> ọ̀rọ̀ tí àfáwà Ibn Taymiyyah alayhi rahmatullah tí wọ́n sọ síwájú wọ́n ní wa gbogbo àná làwọn tó gbogbo ọ̀rọ̀ láyé kò sí ọ̀rọ̀ nǹkan àgbàlérò pẹ̀lú ọ̀rọ̀ yẹn òun náà ní kíni òun náà ní àgbọ́yé ìtumọ̀ rẹ̀ tàbá kọ lẹ́tà gbogbo àwọn gbólóhùn gbólóhùn tá ni àbí ituma gbólóhùn yẹn tí ó fi wá ṣe kíni tí ó fi wá pàṣẹ mẹ́sẹ̀gì fún ẹni tá a dájú lẹ́tà yẹn gbogbo bẹ́ẹ̀ òun náà ló pàṣẹ ẹni tí ó mọ̀ ọkọ̀ tí ó mọ̀ ká tó bá gba lẹ́tà kò ní gbé lẹ́tà sílé yóò ẹni tó tó ká àbàbà wa níjọ nígbà tí kíkọ kíkà tí ò ti wọ́pọ̀ wọ́n wa ṣe kí ni wàá bá wa ka lẹ́tà yìí òní ka lẹ́tà fún wa kí ló fà tó fi jẹ́ pé nígbà tí ọmọ wọn fi lẹ́tà ránṣẹ́ sí wọn láti ìlú èkó láti àbí láti ìkan ló ti wọ́n mú lẹ́tà wọn ah, lẹ́tà ọmọ kó wá sí kíni kó sì mú kó sì pamọ́ àbí kó fi rọrí àbí kó máa ṣe kíni kó kà máa yẹ̀wò láàárọ̀ láàárọ̀ ó fẹ́ gbọ́ kíni bẹ nínú kíni kíni bẹ nínú lẹ́tà yẹn <clears throat> kọ́lá irú ẹni bẹ́ẹ̀ ó lè mọ́ sùn jọ kí ò bá lè tó tu lẹ́tà òkú kẹ wá bá ń wẹ́ni tó sọ fún ọmọ kíni fún mi àwa sì ń sún àá sì ń jí láti àìmọye ọdún lórí Al-Qur'an àti mọ̀túnmá rẹ̀ ntọ́lọ́wọ́ bá àdìgbọ́lá fi náà fẹ́ sí wa

kìí ṣe pé gbólóhùn rẹ̀ lásán níta bùkátà sí náà ní pé ìtumọ̀ rẹ̀ tí wàá ní ta alukur'an tó jẹ́ pé òun náà ní ọ̀rọ̀ ọlọ́run ọba àdìsọ́lá alukur'an awùlà àdìsá rẹ̀ alukur'an nìkan alukur'an ló fi ń lẹ́tọ̀ọ́ sí jù ibi ká máa dààmú ká máa ṣe wàhálà lórí pé kó láti fẹ́ segin ni kó láti fẹ́ mọ̀ túmọ̀ rẹ̀ nítorí pé communication láàrin àwọn àtọ́lọ́run ọba àdìsọ́lá tó dá wa a ti gbọ́dọ̀ gbẹ̀jú láti mọ̀ túmọ̀ ẹ̀ àbáwá ibùsọ̀ ìmíyà alẹ́ nígbà tí wọ́n sàlàyé síwájú ẹ́ wọ́n ní pẹ̀lẹ̀ àgbàtù tẹ́mìnáwó àyẹ́sọ̀rọ̀ àkọ́hún kitaban fi fanni min al-ulum wọ́n nínú àládà gan inú àládà wà nínú ọpọlọ tó pé wọ́n ní a rí pé ó takora wọn káwá rí àwọn ìjọ kan kan wá ṣe kíni kan wá mọ nǹkan kan lákàtírà kan nípa àfíì mọ́sàlá nípa mẹ́dísìnì wal hisab àbí ìmọ̀ nípa ìṣirò wala yastashrihuhu tí wọ́n wá ní wá pé àwọn fẹ́ mọ kíni kíni kíni ìtumọ̀ ní nǹkan yẹn sọ wọ́n kàn ní ìwé rẹ̀ lọ́wọ́ wọ́n wá ní wá pé ta ló ta ní sọ̀túnmọ̀ lẹ́fún wa wọ́n ní kò ní kò gbọ́ ọpọlọ lọ wàtí ìfọ̀sí kára ní pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba àdìjọ́lá alẹ́bí wa ìsúnmọ́ tòun tó jẹ́ pé òun náà ní ẹ̀sùnmọ́ òun náà ni ó ti sọ wa òun náà ni abdullah almatin òun náà ni okun ọlọ́wọ́ bá àdìjọlá tó yí tó jẹ́ pé òun náà ló sọ wá papọ̀ mọ́lọ́wọ́ bá àdìjọlá báwo wá ni àwọ̀tẹ́ wá ní sikini àní wá bá ti sikini bá ti wá ìmọ̀ nípa alukur'an tó jẹ́ pé nínú alukur'an yìí òun náà ni najat wá wà inú alukur'an òun náà ni sàádà wá òun náà lórí ilé wá wà láyé á sọ ìtọ́jú ọ̀gbìn àlùkìyàmá bákan náà alukur'an yìí orí rẹ̀ òun náà ni ẹ̀sìn wa òun náà ló dúró lé lórí alukur'ani yìí orí rẹ̀ òun náà ni gbèsè ayé wa dúró lé lórí bóòlù àti wá ní kékeré bóòlù àti wá ní gbìyànjú láti wá ìlú nípa alukur'ani èyí tá à ń gbìyànjú láti sọ òun náà ni pé alukur'ani kẹrí ọlọ́run bá àdìsọ láti sàlàyé fáwọn sọ̀hábà ó sàlàyé fáwọn sọ̀hábà ní kọ̀tù wẹ́wẹ́ látara àlàyé tọ́lọ́ọ̀bà àdìjọ láti fún àwọn sọ̀hábà kálẹ̀mìtọ̀láwà àdìjọ láti ṣe fún àwọn sọ̀hábà nípa Al-Qur'an òun náà ló pàdé jẹ́ pé ìyapọ̀ ẹnu kéré láàrin àwọn sàábé nínú ìtumọ̀ Al-Qur'an ìyapọ̀ ẹnu kéré ìyapọ̀ ẹnu kéré nítorí pé àwọn sàábé ànábì wọ́n gbọ́ àlàyé látara ànábì sallallahu alaihi wasallam jàrẹ́ tabako lásìkò àwọn sọ̀hábà nínú àwọn ká tí wọ́n mọ̀ nípa Al-Qur'an wọ́n pọ̀ inú wa òun náà ni Uthman ibn Affan gẹ́gẹ́ bó ti wá nínú hadith àtọ́ lókè lẹ́kẹ̀ẹ́ inú wa ni Abdullahi ibn Mas'ud Abdullahi ibn Mas'ud ó ní tó ń bá mẹ́ẹ̀nìkan tó mọ̀ nípa ìfúnṣẹ̀dọ̀ Al-Qur'an jù ń lọ tó bá jẹ́ pé àǹkúmí bá lè dọ́dọ̀ ẹni níbi tó bá wà ẹ̀ tí àǹkúmí lè gbọ́ra fún mi tí èyí ò fi débẹ̀ dàlọ́ kápù ilé yìí màá tún gun àkúmí maa lè tẹ́kìnì màá lọ bẹ́ẹ̀ láti tún lọ lè tẹ́kìnì ìdí ń láti lọ challenge o pé dájú wa wọ́wọ́ kìlọ̀ mọ̀ jùmí lọ rárá láti tún lọ lè tẹ́kìnì láti tún lọ nípa wa òun náà ni Abdullahi ibn Abbas radiyallahu anhuma kó pé òun náà ni ó Qur'an òun náà ló gbajúmọ̀ pẹ̀lú aburú alẹ́mọ̀mà tó mọ̀ nípa alukur'an lẹ́yìn tí anabi sallallahu alaihi wasallam kọ́ wọn ó tún wá ṣe kí ni ọlọ́run bá àdìgbọ́lá gun òun ní àgbọ́yé rẹ̀ tó tún ju tàwọn yòókù lọ wa dhalika bíbá àtàtì lọ́wọ́ ànábì sallallahu alaihi eléyìí pẹ̀lú àlùbáríkà wọ̀fàkìhù fìdí eré ọlọ́run dákùnbà mi kọ́ ní ìsìnkúntẹ̀dọ́ alukur'an àtàwí àlàyé ìfọ́sọ́yọ́ nípa alukur'an wọ̀fàkìhù fìdí dákùnbà mi fún lágbọ́yé nípa ìsìn ọlọ́run bá àlejò láti gbà bẹ́ẹ̀. sọ àwọn wọ̀nyí nínú àwọn sàábẹ́ yìí ó jẹ́ pé wọ́n jẹ́ àgbà tí wọ́n mọ̀ nípa ìtumọ̀ alukur'an sọ àwọn yìí àwọn náà ní àwọn ọmọ kéwú tó jẹ́ pé àwọn náà gba alukur'ani láti ẹnu wọn wọ́n ké alukur'ani láwùjọ àwọn tàbí tó jẹ́ pé kíkẹ́ tí wọ́n ké yìí wọ́n ké ní èèyàn jòkólẹ̀ èèyàn kéwú ni nínú wọn òun náà ni mujahid ọmọ kéwú abdullahi bin mas'ud radiyallahu anhu ọkẹ abdullahi bin abbas radiyallahu anhu mujahid ó ní aradtu al-mushaf ala ibn abbas ó ní òun òun òun pírẹsẹ̀ntì odidi alukur'an òun pírẹsẹ̀ntì níwájú abdullahi bin abbas tó ń kà fún abdullahi bin abbas wà á kíkù hu ẹ̀ńdà kúlì àyà wà á kíkù hu ẹ̀ńdà kúlì àyà ó ní àyà kọ̀ọ̀kan tó ń bá ń kà báyìí òun wà á máa dá abdullahi bin abbas dúró wà á sàlùwò àníhà òun ó sì máa bẹ́ẹ̀ nípa àyà yìí kí ẹ máa ka àwùjọ àlùfáàní fún yàn ọwọ́ ni lápẹjú ẹni sí bismillahi rahmanir rahim alhamdulillahi rabbil alamin àwọn àdájọ́ fẹ́ abdullahi bin abbas ẹ sàlàyé fún mi tó bá tó wá gbára yìí pẹ̀lú ìhun tán arrahmanir rahim oníbòhùn ti ń dá dúró nù ń dàkúlẹ̀ àyà kìí fún Allah ọba gbogbo àgbàlá yìí Ar-Rahman Ar-Rahim ọba àjọkẹ́ ayé àbàkálà ọ̀ òun dá dúró lórí kíni lórí àyà kọ̀ọ̀kan wa as'aluhu anha òun sì ń béèrè nípa àyà yìí òun náà ló pa àtọ́bi jẹ́ pé Sufyanu Thawri alayhi rahmatullah nígbà tí ń sọ̀rọ̀ nípa Mujahid tí ń sọ̀rọ̀ nípa tafsiru Mujahid ó ní ìdájá àkàtẹ̀fìrù àmújáde ó ní tọ́ba ti tẹ̀fìrì bá ti dé wá bọ́ lábẹ́dọ̀ mùjáyé tí wọ́n sọ wọ́n pé mùjáyé ló sọ báyìí ó ní fa hasibo kàbí ó ti tọ́ hasibo kàbí wọ́n tún wà kàmí ká ṣe wọ́n pé mùjáyé ló tún báyìí tó ti lálàáfíà lọ́dọ̀ mùjáyé fa hasibo kàmí ó ti tó fún so àbáwọ̀ ẹ̀mí ló tẹ̀mí yàtọ̀ àlẹ́ ìrànlọ́tọ̀lá wọ́n ní eléyìí oní àlùfáà tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn onítẹ̀fìrì wọ́n gbára lé wọ́n gbára lé tafsir Mujahid púpọ̀ gẹ́gẹ́ bí alimam Shafi'i <coughs> gẹ́gẹ́ bí alimam al-Bukhari àtàwọn míì nínú àwọn onímọ̀ nípa àwọn ọdún tìrìtì máa kò áàrí kò sí nǹkan tó fà á tó tayọ pé kí ni Mujahid òun náà farabalẹ̀ jòkó ó sì ké al-Qur'an látọ̀dọ̀ tani látọ̀dọ̀ Abdullahi bin Mas'ud radiyallahu abdullahi ibn abbas radiyallahu anhuma eléyìí tó jẹ́ pé òun náà máa jẹ́ ìtìsíwájú síwájú ká tó bọ́ sínú àlàyé ìfọ́síwẹ́rẹ́ nínú àwọn nínú tẹ̀síwò àwọn sóra tí a fi ẹ̀sà rẹ̀ lọ́dún yìí a mọ̀ pé látara bí eléyìí a ti mọ̀ ike alukur'an ọlọ́wọ́ bá àlejò láti kíni ọlọ́wọ́ bá àlejò láti pọ̀ sí máa rẹ̀ a ti mọ̀ ike alukur'an anabi sallallahu alayhi wa sallam ó ṣe tẹ̀síru alukur'an káwọn sọ̀hábà látara di eléyìí a ti mọ̀ pé àwọn sábẹ́ ọ̀hún àwọn náà sojú kòkòrò wọ́n ṣe kí wọ́n kọ́ alukur'an wọ́n kọ́ lákọ̀ọ́yẹ̀dú látọ̀dọ̀ àwọn sábẹ́ látọ̀dọ̀ àwọn sọ̀hábà lójú àwọn dára àlejò ètò àìkó yé wa kátùmá òun náà ni pé bí ọjọ́ bá ti ń lọ sí òun náà ni ìmọ̀ nípa tafsir òun náà ni àwọn nǹkan oríṣiríṣi òun náà ni ráyè wọnú ẹ̀ àwọn kata bùkátà sínú tafsir àwọn kata ní ìdínú tafsir Qur'an ọlọ́wọ́ bá àlejò láti sàlàyé láwọn àárín tá a sọ yìí imma min tafsir Qur'an bil Qur'an min tafsir Qur'an bi kalam rasul ọ̀bí àkọ́wá ní sọ́hábà àwọn eléyìí àlàyé wà lórí ìfọ̀síwẹ́wẹ́ ní àwọn kata ní ìdí mẹ́sìn wa lẹ́yìn ìgbà tí àwọn sàábé lọ àwọn tàbí òun lásìkò wọn àwọn nǹkan ní ìtura ìwọ̀n ní bí àwọn Isra'iliyat àwọn ọ̀rọ̀ Bani Isra'il tó jẹ́ pé àwọn náà àwọn nǹkan táwọn náà ń kílèmù pé ń bẹ nínú tí àwọn táwọn náà sọ pé eléyìí ó ń bẹ nínú tí àwọn ń bẹ nínú àwọn tàbí òun tó jẹ́ pé a máa segin a máa gbọ́rọ̀ lẹ́nu tó jẹ́ pé èyí tí wọ́n gbọ́ wọ́n kọ sínú kíni wọ́n kọ sínú wọ́n kó sínú tíra wọn. látara pé wọ́n kó sínú tíra wọn yìí eléyìí ó padà lọ lè fa kí àwọn ìyapẹ ẹnu kó máa wà nínú kíni nípa àwọn apá kan nínú àwọn ìtumọ̀ àyàfọ̀ àná àmọ́ èyí tó jẹ́ ìpìlẹ̀ òun náà ní pé kíni òun náà ní pé ntọ́nà ọba àlejò láti sọ fún wa ní àlùkò àná nípa tẹ̀síìrì táwọn ti sàlàyé fún wa àwọn nǹkan tó tó wa ta ní bùkátà sí i tẹ bá padà lọ́lẹ̀ ká ní àwọn tẹ̀síìrù míì ẹ mọ̀ rí àwọn nǹkan míì tẹ́ mọ̀ pé ìdààmú ká bùkátà sí tẹ́lẹ̀ mọ̀ dàmú ara rẹ̀ ẹlòmíì inú sọ́wọ́tò ká ọlẹ́mọ̀ ṣèwádìí ipe kí lorúkọ ajá àwọn àtàwọn káàbù gan ẹkùn mọ́tò ṣe wàhálà lórí eléyìí àwọn kan ní orúkọ rẹ̀ ní báyìí àwọn kan ní orúkọ rẹ̀ ní báyìí ó dáa má kò lé lélẹ́yìn kí ni kọ́lọ̀ rẹ̀ kí ni kọ́lọ̀ ajá wọn tó má tó ṣe wà lẹ́lẹ́yìn tán eré ìdíríṣi ayé ìjìyàn tí ó ti tẹ́rì láti sánmà tó sọ fún wa pé kọ́lọ̀ ajá rẹ̀ ní àbí orúkọ ajá rẹ̀ ní tó má kò lé lélẹ́yìn wọ́n lè tún máa béèrè pé ọ̀pá Musa irú jíwo òun náà ti fi ọ̀pá Musa gbogbo àwọn kata àbùkátà àwọn ìwà àwọn tẹkẹ́ni fún àwọn fúnra wọn ní wàhálà lórí ẹ̀ sùn wájẹ́ pé ohun tí abùkátà sí láti mọ̀ nípa alukur'an tí ó wúlò fún wa tí ó ṣàǹfààní fún wa ó ti ṣe kíni ó ti wà lákọọ́lẹ̀ lọ́nà tó ṣe à tó bá ti di pé àbá ń wá nǹkan míì kiri ẹ ọya bẹ́lẹ̀ lè ṣe tún rí ẹ̀kí lè lè rí tí ó tẹ́rì ibẹ̀ náà ni wàhálà ti máa ṣe kíni ibẹ̀ náà wàhálà ti máa wọlé dé òun náà lónìí tó fi jẹ́ pé ẹ̀rì ó kálukú sáà fẹ́ ṣe kíni ó ń kárí tuta fẹ́ ó fẹ́ ó fẹ́ ìfúrẹ́sì àwọn jama tó jókòó wájú rẹ̀ nípa tẹ̀síọ̀ ẹlòmíín bẹ ìtàní ìtàní láti inú Ramadan láti bẹ̀rẹ̀ Ramadan tí ó fi parí tẹ́ bá lọ lè wo ìtàn ó lè jẹ́ pé ntọ́lọ̀ fi sọ tán tẹ́ bá kó ayé àtọ́lọ̀ fi sọ tán jọ àti àdìsá náà sọlá ọ̀rẹ́ sọlá tó ti sọ̀tàn àwọn tó yẹnu kíra ó lè mọ́tò ìtàn táyà sọlá àwọn akáàdì méjìlá fáwọn tó bá tó bẹ̀ jù yóò wá sọ ìtàn fúnni di ọgbọ̀njọ́ yóò wá sọ ní fíìmù yóò sọ ní fíìmù nígbà tí yẹn bá kọ eré tí yẹn kọ fíìmù yóò wá máa dáa dúró síbi táwọn yóò ti máa sọ pé àmọ́ wàá pè ókú lọ́la báwo ní fíìmù ṣe máa ṣe ẹ báwo ní fíìmù ibi tí fatúwà ó parí sí ibi tí ẹ máa sáré wá bẹ́ẹ̀ tètè ṣe fatú ìbẹ̀rù gẹ́gẹ́ bẹ́ẹ̀ làwọn náà wà máa kọ́ sí wọn wá wo ohun táwọn lápárí ẹ̀ kí o tó jẹ́ pé àbùkátà sí gbogbo eléyìí nínú tọ̀sí o ohun tá àbùkátà sí òun náà ní pé ká ní àgbọ́yé ìtumọ̀ alukur'an ká ní àgbọ́yé tí lọ́wọ́ bá àlekọ́ lápá wá láti nínú alukur'an nítorí pé alukur'an yìí òun náà láti kí ni òun náà ni àbíjọ́sìn fún Allah subhanahu wa ta'ala tá a bá wá mọ̀ kí ni ìtumọ̀ alukur'an bóò láti fẹ́ jọ́sìn fún ọmọ bàlẹ̀ sọ́lá ẹ̀rí pé lásìkò tá a wà nísìnyí látara pé àìmá kí ni nǹkan tí wọ́n ní àti pẹ̀lú àlùkùránì gan o náà ló fà tó jẹ́ pé àwọn ẹlòmíì fi ń ṣe àwọn àlùkùránì ṣe ju wọn wọn a ti sọ àlùkùránì ní tàbí jẹun ká já àlùkùránì ká kó ká máa sọ fún àwọn àlùkùránì ká kó àlùkùránì ká máa lọ lè bá àwọn kan pé ètò abẹ́wà àlùkùránì fún yín ó ti wá di pé ìtàn àlùkùránì tó ní sùn sọmáwó ìyàlómí ní ti dá àbá àwọn àbá àlùkùránì kí tó bó hà kìí kọ́ mọ̀ tó máa rẹ̀ ọ́ kìí tó mọ́kọ́ ń tọ́lọ̀ ọ̀pàá rípẹ́ lásán mẹ́ ọ́ tí máa sa kùránì náà gbọ́dọ̀ dànù sí àà ìdáwà ìta kùránì dé bí tó wá sa so látara sí eléyìí kálọ̀ lè mọ̀ pé tá a bá ti fi ohun tí wọ́n ní apẹ́sẹ̀ tí ká lò pẹ̀lú àlùkùránì tá a bá ti fi sẹ́gbẹ̀ẹ́ kan á sa àlùkùránì nìkan mí yòó ẹ̀rọ ẹlòmíì ọmọ kọrin gẹ́gẹ́ yóò jẹ́ àyàkùrá ní kọrin ẹlòmíì tó ń jẹ́ àtìgbà ní ìṣẹ́ni pé òun fi ń pààyàn ní àgbà kàtàkàtà àdá àti oríkò ìlú kò ní kò ní sùn láyé jọ sùhánùlá ṣe ń tọ́lá ọ̀sán àlùbá ní kalẹ̀ máa ní kọ̀ọ̀lá ọ̀sán sọ́lá ọ̀sán sọ ládàá àti eléyìí eléyìí yóò máa jẹ́ ìkọ̀sọ́ yóò máa jẹ́ àlàyé níranpẹ́ nípa tafsirul Qur'an àti tafsiru rẹ̀ kí ni kátà máa retí nígbà tí wọ́n bá fẹ́ sọ ìtumọ̀ àlùkùránì fún wa kìí ṣe dandan ní ká máa rí tàn o kìí ṣe dandan ní ká máa sọ̀tọ̀ fún wa torí pé kìí ṣe gbogbo ẹ̀ kìí ṣe gbogbo ayà ló ní tàn nínú àlùkùránì kìí ṣe ṣe gbogbo tó bá ní tàn òun náà ní tàn wá tó dé wa ìṣòkò dé wa máa ń tẹ bàtí òṣìṣẹ́ ìkan nínú sòrùtà bùkátà kìí ṣe ká máa ìtumọ̀ àlùkùránì ká máa kí ni àwọn ìdájọ́ àwọn òfin tó wà nílẹ̀ ká máa kí ni àwọn iṣẹ́ tí ọlọ́run bá lè ṣe ká ti nínú ẹ̀ ká sì sàn láti máa ṣe é àbí Allah subhanahu wa ta'ala kí ọmọ tàbí ní rọrùn jẹ́ nípa ọ̀kan wa bí a ti bẹ̀rẹ̀ Ramadan ní òní àbí ọlọ́ọ̀bá àlìkọ́lá èmi wa tó bẹ̀rẹ̀ ọlọ́ọ̀bá àlìkọ́lá tó kí ó parí ẹ̀ àwọn iṣẹ́ olóore tí a ṣe nínú Ramadan kí o kiri ọ̀nà ọlọ́ọ̀bá àlìkọ́lá àbí ọlọ́ọ̀bá àlìkọ́lá kó sàṣì ní ìrọ̀rùn wa àbí وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك